You know, get somebody eight on the bad energy. Got my mind e, on my money. Eh? Steady on the Aki. Yes, e so Akiiyin lẹ́tọ̀ ètò ni Akiiyin ẹ káàbọ̀ sórí ètò So ṣe So tó So tòkì tó yí gbogbo. Ṣàlàáfíà lẹ́wà go go ńkọ́ báwo lẹ ṣe ń jẹ ìgbáládùn new year in lower lower. Asa wá sí Asa á sàn ayo. Asa ayọ̀ á sàn wá sí àìkú baálẹ̀ yusuf olùsọ̀rọ̀ lórúkọ tèmi aka funk girl funky ọmọ ẹlẹ́tọ̀ báàsì tó dùn tó kì í tó yí bòbò tẹ́ máa ń jẹ ìgbáládùn rẹ̀ káàkiri àgbáláyé àti bẹ̀rẹ̀ ètò náà nìyẹn ló ní pẹrẹwu hmm. ṣé ọlọ́run ọba kọ́ ló ń ṣe ọmọ ni ọlọ́run ọba ló ń ṣe ọmọ tí ẹ bá wò sùn sùn tẹ́ ẹ dá láàmú lọ́tún tẹ́ ẹ dá láàmú lọ́sì ọmọ fúnra rẹ̀ kò ní dúró ẹni tó bá ń wojú ọlọ́run fún ọmọ dẹ̀ fún ní ìfọ̀kànbalẹ̀ ọmọ gan-an tó fẹ́ wáyé fúnra rẹ̀ níbo ló fẹ́ dúró sígbà tí ọkàn ìyá gan fúnra rẹ̀ kò balẹ̀ ló dífá fún wa wípé tí a bá ṣe ìgbéyàwó tán ẹ má máa fún ìyàwó lọ́rùn lórí à kò má tí ì yọ kò má tí ì dúró ah, last week tí mo ti ní kí n lọ kí wọn mi tí ì rí nǹkan kan tó yọ ní kò tẹ́jọ ṣọ́ lọ́hùn-ún tó máa yọ nǹkan síkùn wọn ẹ̀yin kọ́ lọ lọ́hùn tó máa yọ nǹkan síkùn wọn ẹ̀yin kọ́ lọ lọ́hùn tó ń fún èèyàn lọ́mọ ẹ má jẹ́ ká máa fi àwọn ìyàwó wa tá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ká máa fi wọ́n làgàlàgà ká máa fi wọ́n lògòlògò torí pé kí ni ní ara títí wọn gan kò balẹ̀ àwọn náà ronú lọ́tún wọn ronú lọ́sì pé ìwọ lọ́hùn ṣàánú fún mi ìwọ ọlọ́run ṣe báyìí fún mi ìwọ ọlọ́run fún mi ní tèmi ẹ̀yin náà máa tún wá wá ẹ̀ tún máa wá bọ̀ ń bá wọn pẹ̀lú stress níbi tí wọ́n wà báwo gan ni ọmọ ṣe máa dúró. ìwọ ìyàwó tó jẹ́ pé o tún ń wojú ọlọ́run fún ọmọ ò wá jẹ́ kí gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ lọ́tún kó ń sọ lọ́sì kó máa wọnú akínyẹmí ara kó máa fa ìrẹ̀wẹ̀sì sínú ọkàn ẹ̀ wasting your time and your energy lẹ́yìn pé bí wọ́n ṣe ń sọ lọ́tún tí wọ́n ṣe ń sọ lọ́sì kí wọ́n gbárùkù tí ọlọ́run Elédùmarè ò ní jáwọ́ nínú ṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí two four seven ni wàá máa lọ o ò ní jẹ́ kí ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ kó máa ṣe kí ni kó máa wé ẹ. àti wípé o tún wá ń jókòó ronú ìwọ lọ́hùn god moen o god moen lọ́tún god moen lọ́sì ha òun stress ààrẹ torí pé bp ló ń kọlẹ̀ fún ẹ̀yẹn òun kọlẹ̀ fún jẹ́jẹ́ ni bp wà tó jókòó tó ló ń kọlẹ̀ fún ẹ̀ pé kọ́kọ́ kọ́ máa meet me. obìnrin tó dẹ̀ ń wojú ọlọ́run fún ọmọ tó bá tún ní bp mọ́ ó ti ń complicate ara ẹ̀ ní o ṣe jókòó kó jẹ́ kí ọlọ́run dá ẹ lóhùn láìsí wàhálà kankan mọ́mí wa ìyá ọkọ ẹjọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ ká tẹ̀ ẹ́ dò ẹ má jẹ́ ká fi àwọn ìyàwó wa ní làgàlàgà nínú lògòlògò àwa náà mọ̀ wípé ọmọ ṣe pàtàkì ó ṣe kókó nínú ìgbéyàwó àwa náà fẹ́ ṣe kí ni a fẹ́ gbọ́mọ fọwọ́ gbọ́mọ ọmọ wa jó a fẹ́ ṣe oríṣiríṣi àmọ́ tá a bá ti ń sọ di ní tìpátì àbí wọn ni máa ń sọ ní pàápàá tìkúùkù àbáni máa ń sọ ó ti máa máa di wàhálà tìpá tìkúùkù á máa di wàhálà ẹ má jẹ́ ká fi wọ́n rárá àti rárá kódà gan dókítà máa ń sọ púpọ̀ nínú àwọn tí wọ́n ń wọ́n mọ̀ pé kán má stress ara wọn kí wọ́n má dẹ̀ ronú tó bá ti rọra jókòó ara wọn jẹ́ kán tiẹ̀ mọ́kàn kúrò ń bẹ̀ àwọn tèmi mọ̀ tí wọ́n ń wọ́n mọ̀ tán bá ti mọ́kàn kúrò ń bẹ̀ báyẹn kàn gbọ́ pé à ẹ́ mi mà rí kinní mi mọ̀ mi máa rí nǹkan oṣù mi mọ̀ ó mà ti dúró mà nìyẹn ọ̀ǹgbà tó gbé sí ọkàn àyà pé ó mà ti di ọdún kan ó mà ti di six months ah, ó mà ti ń ro ọjọ́ nínú family ah, kò ní dúró torí pé kí ni ẹ ti ń stress ara yín gbogbo tó yẹ kọ́mọ yẹn rọra wáyé tó máa jókòó sí ẹ̀ ń fi ẹ̀ ń fi ẹ̀ ń fi ẹ̀ ń fi tó máa ń fa miscarriage lọ́tún tó máa ń fa miscarriage lọ́sì ìwọ tó dẹ̀ mọ̀ wípé neighbor ẹ̀ ń wojú ọlọ́run fún ọmọ tó jẹ́ pé ní gbogbo ìgbà báyìí ìgbà yẹn ló máa kọrin ọlẹ̀ mi máa bímọ ó dandan ni dandan dandan dandan àwọn aṣẹ kìíní kan gba ẹ lọ máa kọrin kọjá múra sí i kó o tẹpá mọ́ kó o máa kọ torí pé kíni Ọlọ́run ṣe kíni ó wù ẹ́ ní ibi tí o wà mọ́kàn yabara wọ ibi tí àwọn tí wọ́n wọ ọmọ wà nítorí pé kíni ọdún tuntun yìí hmm. tẹ́tí ń gbàdúrà fún ọmọ níṣẹ́ lọ́lọ́run máa dá yín lọ́tún ọlọ́run máa dá yín lòun ló sì ọlọ́run ò ní fi ilẹ̀ nígbà kankan fúnra ara yín náà lẹ máa tẹ àtẹ̀ránṣẹ́ sí wa lórí ètò tẹlifíṣàn pé ah ní jọ́kọjọ́kọ fún kí ọmọ ilẹ̀ máa sọ̀rọ̀ kan o láti ìgbà yẹn báyìí mo ti fi ọkàn mi balẹ̀ pé kí ni aláṣẹ pé lọ́lọ́run mi yẹ́sọ kò ní ṣe gbogbo iṣẹ́ ìlábọ̀ rárá àti rárá ẹ má jẹ́ ká fi àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ń bẹ ọlọ́run tí wọ́n ń dòde ọlọ́run nípa pé kó fún wọn ní ọmọ ẹ má jẹ́ ká fi wọ́n rárá àti rárá ìwọ náà bàbá bàbá ṣe ma nígbà ọkọ ìyàwó my friends are asking me questions uh, what is she gonna get, um, give birth i need a bubble boy i need kìnìkan kìnìkan keep stressing your wife tẹ̀sí gbọ́ ẹ má stress arábìnrin because ẹ̀yin nìkan náà ló kù fún láti jẹ́ kó calm down púpọ̀ púpọ̀ nínú ìyàwó tó jẹ́ pé tí ọkọ wọn bá ń calm down pẹ̀lú wọn nígbà tó máa ń wojú ọlọ́run fọmọ àwọn náà máa ń tètè ń bímọ gan tó máa ma ní méjì tó máa ní twins tó máa ní torí pé kí ni ìfọkànbalẹ̀ wà nínú ìgbéyàwó pé pé tí ìyàwó bá ti fẹ́ sọ̀rọ̀ báyìí mom just leave her alone ẹ jẹ́ kí ọlọ́run kó ṣiṣẹ́ agbára dáàdi ẹ filẹ̀ àwọn àbúrò tó bá fẹ́ gbógun ti ẹ jẹ́ kán kúrò sọ́hùn ẹ sọ fún wọn pé kán calm down pé ọlọ́run máa ṣe iṣẹ́ ìyanu àmọ́ wọ́n pariwo lọ́tún wọ́n pariwo lọ́sì ìwọ ọkùnrin náà ò tún jẹ́ kí ìyàwó ẹ̀ sinmi torí ọ̀rọ̀ ọmọ báwo ni ọ̀lẹ́ náà ṣe fẹ́ sọ sí inú ọmọ náà ẹ jẹ́ ká tẹ́dò ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ pátá ní pátá àwa tàdé ń ṣe kí ni tàdé ń wá ọmọ tẹ́ pé à ń wojú ọlọ́run fún ọmọ àwa náà ẹ jẹ́ ká ṣọ́ra ṣe oúnjẹ tá a máa máa jẹ ká dẹ̀ máa lọ sí ilé ìwòsàn ìyẹn clinic relationship wa pẹ̀lú clinic náà ó ṣe pàtàkì ó ṣe kókó because you need to do your check up two four seven láti mọ ibi tí kinní ọ̀hún ti wá wọ́n máa ń pè wọ́n ní ganina kinní kan kinní kan ẹ jẹ́ ká máa ṣe kinní ká máa ṣe check up two four seven wọ́n dẹ̀ ṣe ń ṣe check up ẹ̀mí ká máa gbàdúrà ní ìgbà gbogbo torí pé àdúrà òun náà ni ó lè ṣe gbogbo ohun tí a fẹ́ pátá ní pátá. Yusuf Olúbùsọ̀lá lórúkọ ti tèmi èmi aka funky ọmọ ẹlẹ́tọ́ gbàásì ẹ jẹ́ ká dókè lọ́hùn pẹ̀lú orin tó dáa ìnà tó ṣe kíni tó dùn gbọ́ tí a bá padà dé hmm, ọ̀rọ̀ pọ̀ tá a máa sọ lórí àwọn ìyá ọkọ wa àti bàbá ọkọ wa mo ń bọ̀ ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò AkiiYin o yeah yeah i'm having so much fun mi ò mọ̀ nípa tí mo mọ̀ pé ìdùnnú àti àlàáfíà ó wà pẹ̀lú yín lọ́wọ́lọ́wọ́ alright kí gan ni wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí báwo la ṣe máa máa ṣe pẹ̀lú àwọn àna wa ẹlòmí màá ti ní Bùsọ́lá má lọ bẹ̀ má lọ bẹ̀ má débẹ̀ má jókòó síbẹ̀ má jókòó tì yín lọ́rùn báyà má jọ sọ ni lónìí <laughs> ẹlòmí máa ní mi ò láìka àwọn àna mi Bùsọ́lá má lọ bẹ̀ àwọn àna mi wọ́n hurt mi kí ni ó ní àwọn ìwà kankan tá a máa máa wù láti fà wọ́n mọ́ra tọ́ba láwọn ò fẹ́ wẹ̀ tún dì wọ́n mọ́ra tọ́ba láwọn ẹ̀ tún ah, at the end of the money ah ìyàwó yín ìyàwó dáadáa níyàwó yín ah pẹ̀lú owó tá a ṣe ń kọ́ tá a ṣe fún ìyàwó yín yẹn ìyàwó yín ò ṣe kí ni kò sún sẹ́yìn kò fi wá sílẹ̀ rárá àti rárá ṣé wàá rí gbogbo àwọn nǹkan tí màmá sọ ẹlòmíì màmá ní hey kò lè ṣẹlẹ̀ ní áfíríkà ó ń ṣẹlẹ̀ o ó ń ṣẹlẹ̀ torí pé kí ni kí n tó máa mú àwọn point ọlọ́kan òjọ̀ kò sí bí àná bá ti ṣe burú tó pẹ̀lú gbogbo wàhálà tó bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tó bá le kokokoko àná náà la máa la sábà lásìlà àná náà la máa lọ sábà lásìlà àná náà ló máa sọ̀ tiẹ̀ torí pé o ò ní lè lọ rojọ́ fún àràtà. ló dífá fún ọkùnrin àti obìnrin tán ní gbọ́n mi sí omi ò tó pàápàá nínú ìgbéyàwó wọ́n ní gbọ́nmi sí omi òtó ìyẹn tún dúró lọ́tọ̀ ọkọ òun náà tún ní gbọ́nmi sí omi òtó nínú fámìlì ẹ̀ ìwọ náà wá nítorí pé ọkọ ẹ àti fámìlì ẹ wọ́n ní gbọ́nmi sí òtó ìwọ náà tún wá sọ́pọ́tì ọkọ wọ́n ń ṣe bẹ́ẹ̀ o torí pé tí wọ́n bá fi lè ní fámìlì reunion tí wọ́n bá fi lè padà orí ẹ̀ náà máa da gbogbo ẹ̀ lé lórí ìgbà ni wọ́n máa gbọ́ pé ńgbà tán àti ẹ̀ ń jà tí gbogbo ẹ̀ ń lọ lọ́tún tó lọ sósì kó yọjú kò tiẹ̀ yọjú kò tiẹ̀ yọjú sí wa láti sọ wípé báwo ni òun náà dúró ti ọkọ ẹ̀ báyìí ló gbárùkù ti ọkọ ẹ̀ tí ó yọjú sí mi tí ó yọjú sí mi ọ̀mà sọ tí ọkọ bá ti ní pọ́n mi sí omi òtó nínú fámìlì ẹ̀ ìwọ ṣe títí ẹ o lọ sọ́dọ̀ wọn máa kí wọn nọ́mà nọ́mà Ah, ọkọ ẹṣẹ mi ọlọ́run jẹ́ kó gbọ́ mo kúkú bò tiẹ̀ bá sọ ṣe tiẹ̀ mo kúkú bá sọ ọlọ́run jẹ́ kó gbọ́ kíníkan kíníkan tó bá tún pé ẹ sọ́ọ̀tún ṣé wàá ní òórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wàá ní òórí bọ́kọ ẹ ń ṣe ah, mi ò mọ kódà gan-an last time irọ́ ni gbogbo ẹ ló mọ̀ wọ́n tí wọ́n máa ọgbọ̀ngbọ́n ló gbà ní ọmọ ẹ ẹ à bá délé báyọ̀ má bá sọ ni ẹ má bínú mà torí pé last last tí kankan bá ṣẹlẹ̀ láàrin wo àti ọkọ àwọn ẹbí náà lọ́ máa dúró pé ah, ọmọ yìí wọ́n ṣe yẹn o nígbà tí ìjà ìtẹ̀ ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀gbọ́n mi ìyàwó ẹ̀gbọ́n mi ò fi mí lẹ̀ bẹ́ẹ̀ la máa pè mí bẹ́ẹ̀ la máa rán mi létí pé ẹ̀mí tì yẹn má wọ́rì a máa sọ̀tì ẹ̀ a máa ṣe kí nǹkan bó ṣe yẹ kí a máa ṣe láàrin àwọn in-laws wa nìyẹn ìyẹn àwọn àna wa ìkíní tí máa kọ́ mú rèé táwọn èèyàn máa kí gbélé pé fílẹ̀ má sọ ọmọ èmi máa sọ tèmi ìkíní ni pé ẹ jẹ́ kí àna àwọn àna wa kí wọ́n jẹ́ ọ̀rẹ́ wa <laughs> kí wọ́n jẹ́ ọ̀rẹ́ wa ká mú wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ká máa béèrè wọn ní gbogbo ìgbà àwọn àna mi burú àwa náà mọ̀ pa wọn o tó bá ń gbọ́ gbóná fẹlifẹli bí àmọ̀là tó jiná gangan wọn burú àmọ́ àti fẹ́ wọn àti fẹ́ wọn náà nìyẹn kò sí nǹkan tá a lè ṣe sí i a máa nílò láti máa ṣe normal check up tá a máa ṣe pẹ̀lú gbogbo àwọn ọ̀rẹ́ wa yẹn a máa máa ṣe pẹ̀lú àwọn àna wa o. ẹ káàsán ń bẹ̀ wo ẹ ǹlẹ́ ń bẹ̀ wo kí ló ń ṣẹlẹ̀ ẹ ti ẹ̀rí tèmi rẹ̀ ẹ̀rí tìyàwó yín rò ah, kí ni mo ṣe máa rí titi ẹrù ìwọ tó rí mi lájọ tó ti ẹ̀ pè mí ah, kò ń ṣe bẹ́ẹ̀ ṣe rí àwọn ọjà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ọjà lẹ́nu ọjọ́ mẹ́ta bí mo ṣe fi wọn sọ́tún ni mò fi wọn sósì bẹ́ẹ̀ ni mò rántí yín àwọn àwọn ọjà yóò jẹ́ ẹ̀ńdẹ̀ bá ti jẹ́ àti mú ìyá mi ìyá ọkọ mi tẹ́ bá ti ń ṣe gbogbo lè wọn ní rí ti torí pé kí ni wọ́n á mọ̀ wípé ẹ̀yin náà rántí wọn ẹlòmíì ò mọ last time tó pa àwọn àna ẹ̀ kò ó ṣe pé kí ni <laughs> everybody ni o everybody ni o everybody ni so ẹni tó bá ta àbà kó máa mú dání báyìí oníkálukú kó máa mú dání kó máa mú tiẹ̀ báyìí dání kò mọ last time tó pé àná torí pé èmi gan wo ẹ wo èmi náà tèmi gan fúnra mi mò ń try láti já kí gbogbo ẹ̀ ṣe kó ṣe normal ní jẹ́mi gan dáná gan rí tèmi rò tí màá fi no no torí tó bá dún pẹ́lẹ́ ní àwọn náà ní family member téèyàn máa pè so ẹ ṣe wọn ẹ mú wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àná tó mọ̀ wípé ṣọ́ọ̀bù ẹ̀ ò jìnnà sí ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n sì ní wà ẹ káàsán o kí ló ń ṣẹlẹ̀ ah, ah, mo máa sọjà o kíní kan kíní kan ọlọ́run bá wọn ṣe o ọlọ́run bá ṣe kíní kan àfúnṣe ah, ní one thousand kan bí ẹ wo mọ́mì ẹgbẹ́ ẹbí ọmọ alálùbáríkà gbogbo àwọn kan bẹ́ẹ̀ yẹn ó ní meaning àdúrà àwọn àna wa yìí náà ó ṣe pàtàkì o ó dẹ̀ tún ṣe kókó ẹ má mú wọn gẹ́gẹ́ bí ọ̀tá a tún nílò láti máa ṣe àna wa bí àwọn fámìlì wa ni bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí ẹlòmíì máa takò mí pé wọ́n burú wọ́n ṣe kínní kan anáwo ni ò burú anáwo ni ò ṣe kínní kan inú ẹ̀ fi ra yín wé ṣé nǹkan ráyè gan á bọ̀ sí bọ̀ sí ẹ̀yin náà dẹ̀ máa di ìyá ọkọ ńjọ́ kan ẹ̀yin náà máa di bàbá ọkọ ńjọ́ kan so ẹ jẹ́ ká ṣe kí ni ká mú wọn gẹ́gẹ́ bíi family member ló dífá fún pé ẹ máa ra bag of rice every two two months bó ṣe dẹ̀ríkà márùn bó ṣe dẹ̀ríkà mẹ́fà ẹ lọ drop ẹ sọ́dọ̀ mọ́mì aràn ti yín o mọ́mì aràn ti yín sí re o ah ó ṣe ọmọ mi ah kódà gan pé ṣì pé mí jẹta pé gbogbo ẹ lọ́ba kan bá kan ah tó ṣe lọ tó ṣì máa ní pé mi ò wá ní rántí yín ni ah, ẹ gbà tí yín jàre kíníkan kíníkan àwa ní àwọn àbúrò ọkọ àwọn àbúrò ìyàwó tẹ́ pé ó gbóná fẹlifẹli bí àmàlà tó jiná gangan ni wọ́n ẹ̀ mú wọn mọ́ra ẹjọ́ ẹjọ́ yan ẹ mú wọn mọ́ra ah, rárá ẹ máa kọrin tẹ́ bá ti ní wọn báyìí ee àna mi jàjàjà jàjà mi ò lánà òṣì mi ò lánà à tẹ́ bá ti ń ṣe gbogbo nǹkan báyìí fún wọn inú wọn máa máa dùn ọba tẹ̀ ní ah Bùsọ́lá burú torí ọmọ Bùsọ́lá yẹn ó burú wọn bá tiẹ̀ máa sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ah good point ti Bùsọ́lá wà tọ́mọ ṣe ń lẹ̀ burú báyìí good point ẹ̀ wà pé ah, ọmọ yẹn máa ṣe nìyàn tó bá bẹ̀rẹ̀ sí máa kẹ̀yìn tó ń kíyìn tó ń gẹ̀yàn ní ọmọ yẹn ọmọ ọmọ yẹn ọmọ you know bó ṣe yẹ kó ṣe kí ni bó ṣe yẹ kó rí ni ẹ má jẹ́ ká pa wọ́n tì tẹ bá lọ sọ́jà tẹ ẹ raṣọ tí tẹ sẹẹtì gbogbo ẹ tẹ ti ra iná tẹ ẹ bá rí aṣọ tẹ mọ̀ pé ó fìtì bóyá ìyá ọkọ àbí bàbá ọkọ àwọn àna wa àbúrò ọkọ àbúrò ìyàwó gbogbo wọn bẹ́ẹ̀ ẹ rà kan bẹ́ẹ̀ ti rà fún gbogbo wọn tẹ bá rà fẹ́ yọ kan nínú wọn ó máa ròyìn yí káàkiri ni pé ah ìyàwó ẹ̀gbọ́n mi ìyàwó bọ̀dá mi tẹ bá rí aṣọ tí wọ́n rà ẹ́ bó ṣe burú tó yẹn ó ra ah ó ra nǹkan fún mi o ó ra nǹkan fún mi you know báwọn yòókù bá lọ bù ú bẹ́ẹ̀ bá tẹ̀ ṣe oko nice á tún calm wọn down lọ́lọ́kan òjọ̀ kan tó bá ṣe family meeting yẹn náà ṣe pàtàkì ó ṣe kókó ẹ máa yọjú out of all your busy schedule you gotta have time torí pé kí ni àwọn náà ti di family member ẹ ìwọ náà dẹ̀ ti ṣe kí ni o ti di family member wọn a nílò láti jẹ́ kí àna wa mọ̀ pé àwa lively èmi ò tẹ̀ láìkí dolly moment mi ò láìkí dolly moment ẹni bá mọ̀ mi dáadáa wọ́n mọ̀ pé ah <laughs> tán bá ṣe patí níbi ilé àná báyìí ijó ni kù làwọn <laughs> pírẹsẹ́ńtà náà la fẹ́ pírẹsẹ́ńtà la fẹ́ pírẹsẹ́ńtà ẹ máa ti máa máa rí báyìí gẹ́gẹ́ gẹ́gẹ́ dìde gẹ́ ẹ́ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ bíi tó jẹ́ pé ìyá ìyá ìyá ọkọ gan lè fẹ́ máa máa dúró síwájú ẹ̀ wọ́n máa jó torí pé kí ni wọ́n mọ̀ pé ah, aláfẹ́ ni ẹni yìí ẹni tó bá tẹ̀ sí láfẹ́ tó ń gbádùn ara ẹ̀ tí ò rí téèyàn rù gan kò ní sí wàhálà nínú ẹbí tó náà mọ̀ pé last last ìjó náà ni ó máa jó last last kò ní sí wàhálà kò ní pariwo jù so ẹ jẹ́ ọ̀kan tó jẹ́ pé mo máa yí mọ́ àwọn ẹbí a máa bá wọn ṣeré kò ní ṣojú rororororo mi tẹ̀ fẹ́ sọ example àwọn kan tó jẹ́ pé wọ́n máa ṣàfúrà àwọn ojú wọn ní two four seven níbi ìpàdé àná wọ́n fúrà àwọn ojú wọn ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe fúrà àwọn ojú yẹn wọ́n fi wípé ẹ love àwọn ni wọ́n fi pé ẹ̀fẹ́ wà part of am àbí wọ́n force yín wá ni even though they force you wọ́n bá tiẹ̀ wọ́n bá tiẹ̀ force yín gan ẹ̀rín yẹn ìlú ẹ̀ ṣáà máa rin tẹ̀fí kó bẹ̀ pé ah ẹ̀hàn force mi o mo wà ń bẹ́ wọ́n dẹ̀ ṣe ẹni ẹ̀ bá wọn dá sí ẹ bá wọn dá sí i torí pé kí n tẹ́ bá ti ń bá wọn dá sí lọ́tún tẹ́ ń bá wọn dá sí lọ́sì tẹ́yìn náà bá ń ṣe nǹkan lọ́dọ̀ yín wọ́n máa ṣe kí ni wọ́n máa wá. ok ìkan nínú àwọn ọ̀rẹ́ mi tó fẹ́ ṣe ìgbéyàwó ó wá ń sọ fún ìyá ọkọ ẹ̀ pé ah why gbogbo eh, aṣọ ti pọ̀ jù ló dífá fún ọlọ́mọge tó fẹ́ ṣe ìgbéyàwó díyà ọkọ káṣọ káṣọ káṣọ káṣọ mọ́mì èèyàn mélòó lẹbẹ fún láṣọ báyìí mọ́mì èèyàn mélòó fún ní mi ò fẹ́ rò tí ì bá pe àwọn èrò tó bá fẹ́ ṣèkómọ àwọn èrò yìí náà máa wá tó bá fẹ́ ṣe nǹkan mí àwọn èrò yìí náà máa wá èèyàn ń bára wọn ṣe nílé ayé téèyàn wà ní ló dífá fún wípé a nílò láti bá àwọn in-laws wa ṣe àwọn àna wa ṣe ká dẹ̀ má máa ṣojú roro pẹ̀lú wọn ká má máa ṣojú roro nǹkan tó tún wá ṣe pàtàkì tó ṣe kókó tó máa ń kó bá èèyàn òun ni wípé ká wá máa ṣe kí ni ká máa bó ká máa lérí nípa fámìlì ara wa níwájú àwọn àna ó máa ń fa wàhálà kò dẹ̀ dára rárá àti rárá bí nísìn pé bóyá wọ́n ṣe patí bóyá oúnjẹ ò wá kan ọ̀dọ̀ títí fámìlì títí ẹ̀ ní kété ló ti bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ah mo jẹ́rìí tó bá yẹ pé àwa là ń ṣe patí lọ́dọ̀ wa ni a máa pín fún gbogbo wọn ní o a máa pín fún bó bá ṣe ń pín sọ́tún la máa pín sósì àfi àfi kankan jẹ mọ́ níyàrí kódà gan last time ta ṣèkó mọ tí kinní kan ṣèkó mọ wọ́n gbé kinní lọlé wọ́n gbé rẹ̀ sí wọlé òun la jókòó ìtàrí nǹkan kan jẹ kinní kan ẹ má ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn rárá àti rárá ó máa ń fa ìjà láàrin ẹbí ìjà kékeré kọ́dẹ̀ ló máa fà torí pé kí ni ọ̀rọ̀ téèyàn bá ti sọ tán báyìí pìṣ ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sin àwọn àna máa fíìl wípé ò nífẹ̀ẹ́ wọn dénúdénú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí àwọn àna máa fi wípé bóyá àwọn ò ṣe tó tó tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ ṣáà mú sínú bóyá tó bá yá ilé pọ̀ lórí ẹbí pé àkúyí tán ṣe yìí ò dáa àdẹ̀ṣe ogun tá a máa ṣe tán last last àdẹ̀rò oúnjẹ jẹ fámìlì mi gun wọn rí nǹkan kan jẹ kó dáa wọn máa mọ bó ṣe máa sọ̀tẹ̀ tó máa ṣe ṣe tó máa gún régé láàárín àwọn méjèèjì. mẹ́lẹ́ lérò pé ń gbádùn gbogbo mi sọ fún yín back to back láti tọ́jú àwọn àna wa kí gbogbo ẹ bá lè ṣe kí ni kó bá lè prep kó bá lè stop kó bá lè set kó bá lè love yín dáadáa àwọn ìwà tó yẹ ká máa wù nìyẹn. ẹ jẹ́ ká dókè lọ́hùn ká lọ gbádùn ara pẹ̀lú orin tó gbá ski tó ta yẹ́rìyẹ́rì láti ọwọ́ ọlọ́ládẹ́mi àṣàkẹ́ àti tiwọ́ sáré i'm loaded dọ́dọ́dọ́ i'm loaded tí a bá padà dé àwọn shout out wa la máa kàn sí lọ́lọ́kan òjọ̀kan. Eh, I'm loaded. Eh, Judge, I'm loaded. Eh, Orisun, where baby. did that? Yes, sir, all about loading things and all that. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín AkiiYin o pẹ̀lú Funky ọmọ ẹlẹ́tọ̀gbà kí òkè àsìkò ti tó láti kíni lọ́tún láti kíni lọ́sì ẹ fẹ́ darapọ̀ mọ́ wa fún gbogbo ìkíni pátá ní pátá àtOrísun TV lórí Facebook àtOrísun TV lórí Twitter Orísun TV lórí Instagram ẹ drop ẹ sọ́dọ̀ mi àtisú Olúbùsọ́lá àtisú Olúbùsọ́lá lórí Instagram page mi kájọ ṣe kíni kájọ sọ̀rọ̀ gbogbo àwọn messages yìí àti àwọn àtẹ̀ránṣẹ́ yìí àmàmà sí ìta gbangba ok mo rí àtẹ̀ránṣẹ́ ìgbà láti ọwọ́ Mary Mary láti Iléṣà ó sọ pé happy new year to my family and happy new year to Orisun TV mo tún wá rí eléyìí náà gbà láti ọwọ́ Johnson Johnson láti sùúrù lérè eh, Mushin precisely ah, ok Johnson sọ wípé Orísun làgbà Orísun lọ̀gá wọ́n dẹ̀ ti ní kí n bá wọn kọ orin Orísun yẹn so which of the Orísun songs. Um, hey, eh, let's marry, yeah, yeah, let's marry, oh, let's marry, Lori Orison, let's marry, Funky, yeah, eh, Funky, yeah, let's marry, cha, cha, cha, let's marry, Lori Orison, let's marry, oh, I love that song, okay, <laughs> but that's fine. mo tẹ̀síwájú pẹ̀lú àwọn ìkíni lọ́lọ́kan òjọ̀kan bó tún rélé náà gbà láti ọwọ́ àbíkẹ́ àbíkẹ́ láti ìlú òṣogbo wọ́n sọ wípé èyí ni màmá àwọn pé eighty years so eightieth all right 80. so eightieth birthday wọn pé kí n bá wọn kí wọn kí n bá wọn gẹ̀ wọ́n happy happy happy happy happy happy birthday to you all right mo ti máa sọ pé jọba fẹ́ kí n kíyàn fún happy birthday ẹ nílò láti sọ orúkọ èèyàn yẹn so I only know about Abike, but mi ò mọ orúkọ mọ́mí Abike. so mọ́mí Àbíkẹ́ là ń kí lọ́wọ́lọ́wọ́ àìpé àṣeyí ṣàmọ́dún arẹlẹ ìgbà láti ọwọ́ kazeem kazeem láti abẹ́òkúta hi funky hi kazeem kí ni kazeem sọ ó sọ wípé happy birthday to you birthday is since when excuse me excuse me all right so happy birthday to you thank you very much i love you cousin mo tún wá rí eléyìí náà gbà láti ọwọ́ ìjẹ̀bú yes o ìjẹ̀bú láti magodo wow wow wow i think i like this particular area. Okay, <laughs> kí ni wọ́n sọ wọ́n sọ wípé happy birthday to you Punky ọmọ ele yes o my birthday ya right, okay <laughs> happy birthday to you àwọn èèyàn sì ń kí mi wọ́n sì ń kí mi alright wọ́n dẹ̀ tún ní wípé Orísun làgbà Orísun lọ̀gá nǹkan kan tó tún wá sọ tí mo máa ń sọ all the time wọ́n ní package movies wa àwọn ṣe kí ni àwọn love ẹ̀ pé òun ló jẹ́ káwọn dúró sílé àwọn family wọn dẹ̀ love ẹ̀ wọ́n ní thumbs up yes that's what we are good okay à ń tẹ̀síwájú pẹ̀lú àwọn àtẹ̀ránṣẹ́ lọ́lọ́kan òòjọ́ kan bó tún wá rí eléyìí náà gbà láti ọwọ́ ìbùkún ìbùkún láti ojú ẹlẹ́gbà hey ní ojú ẹlẹ́gbà o then know my story ah ah i'm funky ẹlẹ́ ah àdéwọ́pọ̀ okay excuse me All right, so wọ́n ní kí a bá wọn kí Orísun tẹlifíṣàn kádẹ̀ tún bá wọn kí gbogbo àwọn òṣìṣẹ́ pátá ní pátá pé wọ́n ṣe gudugudu méje yáyà mẹ́fà jajaja gudugudu méje yáyà mẹ́fà wọ́n ní wọ́n ṣe gudugudu méje yáyà mẹ́fà mo tún wá rí àtẹ̀ránṣẹ́ ìgbà láti ọwọ́ Bọ̀dé Bọ̀dé láti. Ilasamaja. Yes, so Ilasamaja. Kini Bode so Bode so wípé you guys are busting my brain. We gonna be busting. I'm a bust brain yìí náà nítorí pé kíni gbagba làṣà I báyìí níta kini and ṣe kíni à ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Àtúwárí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ Bọ̀sùn Bọ̀sùn ní kí n bá wọn play orin kan láti ọwọ́ Bella Shmurda Bella Shmurda okay àtúnwárí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ Bim J, Bim J láti Ìlàsà again. the last time I dropped okay kí ni wọ́n sọ wọ́n sọ pé kí n bá wọn kí Orísun àwọn náà ni kí n bá wọn kọrin oh, I don't have any song in my head again um, I think about it mo tún wá rí ilé náà gbà láti ọwọ́ Bùsọ́lá yes o Bùsọ́lá wọ́n máa ń kàn sí ètò ní gbogbo still saying my name namesake my name namesake my namesake kí ni Bùsọ́lá sọ happy birthday to you BB. happy birthday to you funky girl thank you all right o tún ní Orísun làgbà Orísun ọ̀gá logo wa náà nìyẹn àtiwárí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ ire ok iremide iremide láti ẹ̀gbá hmm, ìlú ẹ̀gbá kí ni iremide sọ iremide ní pé ká máa tẹ̀síwájú pẹ̀lú gbogbo ohun tá à ń ṣe tó bá àṣà àti èdè mọ́ i love this i love this alright ẹ̀yin náà wọ́n fẹ́ tẹ àwọn àtẹ̀ránṣẹ́ lónírú ẹ ti ń fall in love you know ẹ tẹ sórí àti Orísun TV lórí Facebook Orísun TV lórí Twitter Orísun TV lórí Instagram ẹ tẹ sí ọ̀dọ̀ mi náà Chisilp Olúbùsọ́lá ẹ̀yin aráalé ẹ má lọ sórí Facebook ẹ kàn drop everything lórí Instagram page gbogbo àwọn bẹ́ẹ̀ ni wishes and all that. ẹ ká tẹ̀síwájú pẹ̀lú orin tó tún dùn gbọ́ tàbá padà dé. àwọn ìwà wo la máa wá wù sí àwọn àna wa kó ba lè lẹ́ẹ̀dùn wa. wọ́n bọ̀ ẹ káàbọ̀ padà sí orí ètò AkiiYin o ètò tó kún fún ọgbọ́n àti òye den mo ń sọ̀rọ̀ nípa báwo la ṣe lè ṣe kí ni la ṣe lè tọ́jú àwọn àna wa la ṣe lè ní ìbáṣepọ̀ a good relationship pẹ̀lú wọn kó ba lè nífẹ̀ẹ́ wa kí gbogbo ba lè set kó ba lè gún régé mo sọ wípé ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ nípa fámìlì wa níwájú wọn pé ah fámìlì tiwa dájú fámìlì yín lọ kí ni tó bá jẹ́ káwa la ṣe kí ni ẹ máa rí pápá àwọn tó jẹ́ wípé bóyá kátíà ni pé òkè ìyàwó tẹ́ fẹ́ o olówó ni olówó ni ìwọ o olówó ni ẹ olówó ni màmá ẹ olówó ni bàbá ẹ ẹ wá fẹ́ àwọn ẹlòmíì tó jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n ṣàṣì ń try níjọ́ pátì wọn wọn ṣe dáadáa wọn ṣe déédéé fún ẹ wọ́n wá bẹ̀rẹ̀ sí máa bọ́ọ̀s pé ẹ̀yin náà mọ̀ pé ní fámìlì wa wá gan pírù nǹkan báyìí kí lè lè last time ta ṣe pátì ẹ̀yin náà mọ̀ ẹ mọ̀ pa pín àwọn nice nice stuff So many souvenirs beautiful ones you know, expensive ones all ta tún gbà kó tún ṣe all ajánlé kòkó àwọn all bíbí àìlẹ́kì banana island gbogbo àwọn halls bẹ́ẹ̀ la máa ń gbà nínú ilé wa so èmi kan tó bí kíkan try kí n wá kí n wá yẹ yín sí ní bá gbọ́n mọ̀ pé rubbish tẹ máa ṣe lélẹ̀ ṣé màá ní kí àwọn family member mi kan máa wá sí bíbáyìí kẹ wá yẹ̀yẹ́ wọn anyhow bíbáyìí ni ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ torí pé kí ni sábà ti fẹ́ ọkọ wa gbogbo aráalé la fẹ́ o wọ́n lówó o wọ́n lówó gbogbo aráalé pátá ní pátá la fẹ́ ẹ má gbéraga fún wọn kẹ má dẹ̀ gbéraga lára lẹ́gbẹ̀ẹ́ wọn rárá àti rárá ó lè fa wàhálà ńlá láàrin ẹ̀yin gan àti ọkọ yín ló já sí wípé tírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ bá ṣẹlẹ̀ ẹ̀yin náà mọ̀ wípé ṣókí lọ́bẹ̀ oge wọn ò ní much ni so in situations like that ẹ nílò láti understand pé wọn ò ní much ni ẹ̀yin ẹ máa pa àwọn family mi pé why would you expect much why dem i expect nǹkan púpọ̀ láti ọwọ́ wọn ẹ̀yin náà mọ̀ wípé wọ́n ń try ní ẹ̀ lè fún ní fúnra fi wọ́n wé ara wa mọ́mí bọ́ọ̀ ti ṣe fún yín lóúnjẹ yẹn fi yẹn lẹ̀ gbogbo àwọn kiri tán pín yẹn lọ pín fáwọn mọ́là tẹ́ ẹ̀ bá láìkẹ́ ẹ̀ bọ̀ ẹ má jẹ́ kọ́mọ iṣẹ́ àgbà tayọ̀ tayọ̀ you know when you get home ma ma sort everybody out irú kan tó máa ṣe nìyẹn kò sí pé wàá lọ síwájú àwọn àna gan pé kí lẹ ṣe kí lẹ léyìí ah ọ̀gá o a máa fẹ́ yàn o a máa fẹ́ yàn o ẹrú ọ̀lùwọlé oh my god what kind of all is this because you know lápò ìbá ti pọ̀jọ́ lọ́mọ ẹ̀kan ràn jùmọ̀ yàn so ẹ jẹ́ ká máa ṣe kíni ká máa calm down then ó nílò àbí a nílò ó ṣe pàtàkì pàtàkì láti ṣe kíni láti máa lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bá àti ẹ̀ lọ ẹ jẹ́ ká mú àwọn ọmọ wa kán lọ mọ àwọn in-laws wọn kán mọ̀ wọn dáadáa now now àwọn míì ò ní fẹ́ kí wọ́n sùn bẹ̀ ìyẹn náà wà òkè kò sí wàhálà tẹ́ bá lọ láàárọ̀ tẹ́ kúrò ń bẹ̀ nírọ̀lẹ́ wọ́n ti fara yíra wọn wọ́n ti mọra wọn kó má lọ di <laughs> bí ìgbà tó bá yá tí gbogbo wọn ti dàgbà ẹ máa rí pé àwọn fámìlì ń fẹ́ra wọn ẹ náà ẹ máa ń gbọ́ iṣu bẹ́ẹ̀ ẹ máa ń gbọ́ orúkọ bẹ́ẹ̀ náà wọ́n ṣe máa ní à ọmọ lágbájá máa ló ti ń fẹ́ ọmọ lágbájá wọ́n máa ṣe ṣe wedding nígbà tẹ́ ẹ̀ mú wọn wá tẹ́ ẹ̀ jẹ́ ká mọ́ra wa tẹ́ ẹ̀ jẹ́ ká mọ́ra wọn ẹ má jẹ́ kí irú bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ so ẹ jẹ́ kí wọ́n mọ́ra wọn èmi gan hmm, well ẹlòmíì máa ń bá ìyáde àpé kán lọ lo three months kán lọ lo two months èmi ò mọ̀ pa ẹ̀ but èmi ń tèmi o màá sì prefer pé wọ́n lọ láàárọ̀ very early láàárọ̀ wọ́n dé lálẹ́ wọ́n padà wálé ẹ jẹ́ káwọn ọmọ yẹn kán mọra wọn kán bára wọn ṣeré so that lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn máa gbọ́ pé ah I want to go and see this person ah mommy take me wọ́n ti mọra wọn ti nífẹ̀ẹ́ ara wọn nìyẹn kò ní síjà láàrin wọn rárá àti rárá a tún nílò láti respect àwọn in-laws ìwà àwọn àwọn tí ẹ mọ̀ wípé àwọn gangan bàbá yín àwọn gangan mọ̀mọ́ yín ẹ nílò láti ṣe kíni fún wọn ní ẹ̀tọ́ wọn respect wọn lọ́lọ́kan òòjọ̀kan ẹlòmíì báyìí ẹnu ẹ̀ ò dúró tí ìyá ọkọ bá sọ nǹkan ẹyọ kan báyìí ó ti sọ fọ́tì nípasẹ̀ wípé òun lòun ẹ̀pù ọkọ òun tọkọ òun fi lówó lọ́wọ́ nígbà tí wọ́n kọ́ tó márì ọkọ òun ò lówó kankan lọ́wọ́ ìgbà tọkọ òun dẹ̀ ti márì òun báyìí sí orí òun orí re <laughs> orí orí bísọ́lá lórí mi orí orí bísọ́lá orí mi ọlá ọlá ọlá you know so èmi ni mo kọ́ lára ọmọ yín ẹ jọ ẹ má bú mi tí ẹkọ bá sọ ẹkọ báyìí kí ilẹ̀ gbé kí ilẹ̀ jù ẹ calm down kí n tó fẹ́ ọmọ yín ṣó ní irú ilé báyìí kí n tó fẹ́ ọmọ yín ṣó ra irú mọ́tò báyìí ẹ mo bèrè ni mo bèrè ẹ lọ́mọ ẹ̀kọ́ pọ̀ yín létí last last ẹ nílò láti ṣe kí ni ẹ nílò láti calm down ẹ má gbọ́ ìyá ọkọ lẹ́nu àwa náà mọ̀ pé àwọn ìyá ọkọ míì kọ́lọ̀ ń bá wa ṣe dáadáa ni wọ́n gba nonsense wọ́n gba nonsense but èmi still believe pé kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tó tẹ́ bá ti ń calm down pẹ̀lú wọn ọmọ máa calm down pẹ̀lú yín last last náà ni ó kàn dàbí pé ẹni tó ló ń gbéjà bá ní gbogbo gbà òun gan máa gbéjà bá ẹ òun oníjà àmọ́ èèyàn tó yẹ pé ẹ gbogbo wàlẹ̀ ń gbéjà wá bá ló ń gbéjà wá bá yín ló ń gbéjà wá bá yín bọ̀t ẹ̀yin ò jà òun kan máa kàn náà pé ń takú bàjà gan òkú ṣe kínní bó ti ṣe rí nìyẹn so ẹ má jẹ́ ká gbọ́ àwọn àna wa lẹ́nu. tí a bá ní ọkọ tó jẹ́ wípé ó ní àbúrò tó jẹ́ ó jẹ́ pé ó jẹ́ bí i twelve years old àbí thirty years old ẹ̀yin dẹ̀ ti ń wọ bí forty ẹ náà lẹ ṣì máa máa lò fún nílé nílé yorùbá ẹlòmíì ní aláyé láyé but ẹ ṣì máa fún ní bẹ̀tẹ̀ fún ní ẹ ẹ máa respect ẹ pé àna yín náà ṣì ni àna yín náà sì ni kò bá jẹ́ bébì kò bá jẹ́ kékeré tí ìtò ti jẹ́ pé eh, family member ọkọ yín ni ó kéré ni o ó ga ni o ó kúrú ni o ó ṣe eléyìí ni o ẹ nílò láti respect wọn pátá ní ìpátá ẹ̀bùn náà tún wá ṣe pàtàkì ó ṣe kókó mò ń sọ pé kò dìgbà tẹ́ bá tó gbé bullion van lọ́bẹ̀ kò dìgbà tẹ́ bá tó gbé five billion lọ́bẹ̀ no àwọn nǹkan kéékèèké kéékèèké ó ṣe pàtàkì ó ṣe kókó bóyá patí tẹ ṣe last time yẹrìn tí ìyá ọkọ yín wọ̀ bóyá ẹ rírì láìkẹ̀ ẹ̀yin dẹ̀ ní ọlọ́run bless yín gẹ́gẹ́ bí ìyàwó ẹ dẹ̀ ní jewelry shop bí ni gbogbo ẹ̀ ń prep own ń shop and all that ẹ̀yin náà máa surprise ìyá ọkọ yín pé okay o ṣe rí eh, Ramadan tó ń bọ̀ yìí àbí patí tó ń bọ̀ yìí o ah ìyá ọkọ mi máa yọ mọ́mì ẹgbàmúra ilé ìfún yín ah èmi ló ṣe bá mi láìkí ẹ̀rí ìtẹ̀wọ̀ ní last party yẹn Ah, ẹlẹ́nu ṣọ̀tì mi láìkẹ́ ah, ṣẹ́rí eléyìí mo fẹ́ kẹ́ wọ̀ ṣe wá rí tọrùn yìí ẹ bá mi fèsì tó fẹ́ bá ti jáde bá ma ìyá ọkọ mi you know àbí last party tẹ ní agbádá tí bàbá ọkọ yín wọ̀ tẹ́lọ̀ yẹn ó ràn ní gbàgbọ́sgbẹ̀s you know ẹ ti máa set ẹ máa lọ wá tẹ́lọ̀ tó fine àwọn tẹ́lọ̀ mi dẹ̀ good lẹ́pẹ́ máa ní ẹ̀wò bàbá ọkọ mi ló ń lọ yẹn o ẹ bá mi wò wọ́n ẹ ti rí wọn tán ẹ ti wọn látòkè désàlẹ̀ ẹ̀hẹ́n kò sí wàhálà ṣe ti mọ size wọn ok tó bá ti wá díjọ́ bẹ́ẹ̀dẹ̀ bàbá ọkọ yín báyìí sí ẹ̀kan máa ní ee dádì mi ah, aṣọ yìí máa fún yàn ọ̀ aṣọ tẹ wọ wá sí pátí èmi láìpẹ́ tẹ́lẹ̀ ṣe rán àti ra ọ̀ ah, wọ ọmọ yìí àbí láìpẹ́ ni mo fi níṣẹ́ rí ìta fẹ́ ṣe ah, tí bàbá ọkọ mi bá jáde báyìí àti màmá ọkọ mi wọ́n máa mọ̀ páwọn rẹ̀yàn yẹrí ìyẹn òun ṣe yẹrí yìí fifty thousand ó dàgbọ́ yẹrí ìyẹn òun ṣe rẹ̀ ní twenty thousand ó lè jẹ́ pé bí i three thousand ní sísẹ àwọn àwọn màmá yẹn wọn láìkí nǹkan gbàngbàngbà we are simple wọn tó set ẹ máa ra fún wọn ọmọ appreciate ẹgbẹ́ náà máa pọpọ yín pé ah, ọmọ ẹ máa ṣe mí dáadáa àbí mọ́mì yẹrin ìbò lẹwọ yẹn máa ti change ah ìyàwó ẹ ló ra fún mi ah, ìyàwó ẹ ló ra fún mi kódà gan ìyàwó ẹ ló ra aṣọ fún bàbá ẹ máa ṣe dáadáa kò dìgbà tẹ bá tó ná five minutes surprise tí mo sọ ẹ kò ń ṣe everyday náà o kò ń ṣe everyday kò ń ṣe all the time ẹ jẹ́ kí n fún yín ní ìtàn kékeré kan ṣe bàbá yìí àti màmá yìí ìjọ kan náà ní bẹ́ẹ̀dẹ̀ wọn já sí ọkọ àtìyàwó àwọn àna méjèèjì yìí tẹwárí ọkọ arábìnrin kò ráyè o ilé ìfowópamọ́ ló ti ṣe kò ráyè is a banker so busy and all that ìyàwó òun ló set gbogbo surprise yẹn bẹ̀kàn tẹ́lẹ̀ dẹ̀ ní ọkọ àti àwọn fámìlì ẹ̀ wọ́n ní issue ńlá gbọ́n mi sí omi òtó tó le gan-an tó jẹ́ pé ah, wàhálà ni lọ́tún to the extent pé ẹ̀gbọ́n ẹ̀ lè lọ sí ọ́fíìsì ọba pé ìwọ ah, ó ti máa ṣe fún ẹ ah, wo ààrẹ ò ní kọ́ olóòní gbà ìyẹn náà tún bu torí ó jẹ́ ọ̀gá a tún bu ẹ̀gbọ́n ẹ̀ in fact ara àwọn arábíṣẹ́ fẹ́ mọ̀ pé ìjà ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì àmọ́ ìyàwó yìí òun ló parí gbogbo ìjà pátá ní pátá ń jọ bẹ́ẹ̀ di àwọn àna méjèèjì báyìí ó ṣe gudugudu méje yẹ̀yà mẹ́fà bẹ́ẹ̀ ló pe gbogbo àwọn fámìlì jọ ó bẹ̀ wọ́n lọ́tún ó bẹ̀ wọ́n lọ́sì ẹ má bínú sí i ọmọ yín náà ní ibo lẹ fẹ́ ti àwọn ẹni ọmọ yín náà ó bú mi I went to his office he insulted me ìkíní kan sorry ma sorry ma ó bá wọn ó bá wọn ṣe ní onítúbí dùbínùbù ó gẹ̀ wọ́n ó kẹ́ wọ́n nígbà tí ọkọ dé ní jọ bẹ́ẹ̀dẹ̀ ó ti lọ síbi iṣẹ́ ó dé gẹ́gẹ́ bí um, ó dé bí táìmù ìrọ̀lẹ́ pẹ̀lú suit gbogbo ẹ̀ gbogbo wọn bá ọ̀gẹ́ báyìí everybody hug ẹ̀ yìí nù ó wù pé àwọn ọjà pẹ̀lú òun mọ́ ni ah. ó tún ṣe báyìí wọ́n tún ní kápá balẹ̀ àjà pẹ̀lú ẹ̀mọ́ ìyàwó ẹ̀ ti stop gbogbo wọn fi ìjà sí ẹ ni bí gbogbo ẹ̀ ṣe stop finally finally àti gbogbo wọn ṣe kí ni wọn rẹ ó wá wó ìyàwó ẹ̀ báyìí ìyàwó ẹ̀ ní i had to do this ìwo ni ìjà báyìí ṣe rírì ìyàwó yẹn sì yẹn máa ní pé bóyá ó máa ní issue káwọn family member kan má dìde àbí pé ó ní ìṣòro kan tàbí kan káwọn family member kan má ṣe kí ni kó má dìde àǹtí yẹn ò dáa rárá àti rárá mo ní àwọn àna míì tó jẹ́ wípé ìyàwó tí wọ́n fẹ́ hmm, ó jẹ́ kí ìyàwó tí wọ́n fẹ́ kò níṣẹ́ kò lẹ́ni tì nígbà kan ṣe rí àwọn àna yìí pàápàá ìkan nínú wọn báyìí wọn ló máa raṣọ fún tó máa ń ṣe pàtí nílé wọn ló máa ra bàtà tíyàwó yìí bá jáde báyìí rò pé ó ṣiṣẹ́ ní yábì kan tó ti ti ń gba five million àwọn àna yẹn àwọn náà ṣe gbogbo ẹ̀ fún kò ṣe pàtí tó jẹ́ pé wọ́n mú aṣọ kan náà o wọn ò jọ mú aṣọ kan náà o but oníkálukú wọn nǹkan tó wọ̀ àmì wọn nǹkan tó ní láti ṣọ́ ara ẹni ìbẹ̀làntì ti máa pè come do you have what to wear ọmọ àbẹ ọmọ àbẹ lọ́wọ́ ìyàwó máa nínú torí ìyàwó yẹn ti ṣe dáadáa sí jù ìyàwó yẹn ti ní ó rẹra ẹ lẹ́jù ó máa nínú I don't have what to wear máa ní à ah, kó lọ bá télọ̀ òun pé kí télọ̀ yẹn á tún fún télọ̀ yẹn kó raṣọ á tún fún télọ̀ yẹn kó raṣọ kó pè kó rán style tó fún àìfò tí ìyàwó yẹn bá jáde báyìí inú àdùn pé à ah, ìyàwó mi wọn ní mọ̀ pé ìyàwó kọ́ ló raṣọ àwọn ilọ̀ ni wọ́n ra aṣọ fún irú ilọ̀ wo náà lẹ́yìn náà jẹ́ sí àwọn ìyàwó yín káàkiri ẹ ṣe dáadáa sí wọn tó máa fẹ́ jáde ẹ jẹ́ kó jẹ́ wípé tó máa fi ọmọ tìyàn ọkọ máa balẹ̀ pé ah ìyá ọkọ mi máa take charge àre mo máa wà mìíràn títí di eight o'clock ẹ̀ láìsí iná nílé ìyá ọkọ mi mo lè sùn bí gan àwọn máa tún láwọn tún fẹ́ sùn lé gbọ́dọ̀ ya ọ̀yá àwọn làwọn fẹ́ sùn bó ti ṣe yẹ kó rí láàrin àwọn àna síra wọn nìyẹn ẹ máa rí àwọn púpọ̀ púpọ̀ nínú àwọn òṣèré tí wọ́n á fíìmù yẹn àwọn àna wọn náà ń dúró táwọn ọmọ wọn tó wọ́n ti ṣe kí ni wọ́n ti ṣe dáadáa àwọn gan tún wá jẹ́ kí inú fámìlì máa dùn pé ah àwọn ní superstar àwọn ní superstar tó da nínú ilé so àwọn àna yẹn máa hey are you going on location yeah bring your children bring your children bring your títí tó máa fi di ọ̀gá nínú iṣẹ́ bí ó ń ṣe ẹ jẹ́ ká ṣe dáadáa pẹ̀lú àwọn àna wa kí gbogbo ba lè ṣe kí ni kó ba lè sex kí ìrẹ́pọ̀ ba lè wà nínú family. ara ẹ̀ mo lérò pé ń gbádùn ẹ̀mọ yẹn fún yín létòlétò ẹ̀ka dókè lọ́n ká lọ fi ẹsẹ̀ rájọ́ tí a bá padà dé àmọ́ máa wrap up bọ́bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí akin mo lérò pé love àwọn orin ta fún yẹn lọ́lọ́kan òòjọ́ kan ẹ báwo ni a ṣe lè ní ìbáṣepọ̀ tó ṣe rẹ́gí pẹ̀lú àwọn àna wa lọ́lọ́kan òòjọ́ kan ìrànlọ́wọ́ pọ̀ tó wà látinú tó wá láti ọ̀dọ̀ àwọn àna wa lọ́lọ́kan òjọ̀kan o torí pé kí ni ó ní arábìnrin kan tó jẹ́ wípé ọkọ ẹ̀ kò wálé mọ́ rárá àti rárá ìyàwó ti kékékékéké ìyàwó ti jàjàjàjàjà ọ̀dọ̀ obìnrin kan ló ń sùn ló ń jí ló ń sùn ló ń jí lọ́dọ̀ ẹ̀ àmọ́ bó ti ṣe ṣẹlẹ̀ ni wọ́n dẹ̀ ti lo ti bí fún ni àwọn àna tí arábìnrin ṣe dáadáa sí àwọn ni wọ́n lọ gba arákùnrin nílẹ̀ o àwọn ni wọ́n lọ gba arákùnrin ilẹ̀ lọ́wọ́ obìnrin àjèjì yìí torí pé ọkùnrin náà ò súnlé mọ́ rárá àti rárá bó ti ṣe lọ ké báwọn bẹ́ẹ̀ ni wọ́n rántí gbogbo ohun mèremère ohun tó dáa tí arábìnrin ti ṣe fún wọn pé ah kò ń ṣe arábìnrin lẹ́yìn kí àjẹbá yìí àti àná àti oríṣiríṣi àwọn tó tan máa na àná àná gbogbo náà dìde pé ẹ ọkùnrin yìí nílò láti ṣe kí ni ó nílò láti wáyé wá sílé tó bá jẹ́ wípé obìnrin yóò ṣe dáa sí àwọn àna ẹ̀ kí ló kàn náà wọ́n máa ní bọ̀dá wọ́n gbádùn ara wọn lọ ni ah, wọ́n ṣe bọ̀dá sì ń sẹ́ǹdì owó sáwọn bọ̀dá sì ṣe nọ́ọ̀mà kí ló kà wọ́n súnlé wọ́n súnlé o àmọ́ torí pé obìnrin ti ṣe dáadáa sí gbogbo àwọn àna sí gbogbo àwọn ẹbí òun ló jẹ́ kí wọ́n ṣe kí ni kí wọ́n gbárùkù sí láti mú ọkọ ẹ̀ padà wá sí ilé láti lé obìnrin àjòjì náà lọ. now ó pọn dandan ó máa ń ṣẹlẹ̀ àwọn àna a máa bíyàn nínú dáadáa wọ́n máa máa wọ́n máa bíyàn nínú àmọ́ kò sí bó tilẹ̀ bíyàn nínú tó ẹ má ṣe ṣò ẹ̀ pẹ̀lú tó dá níwájú wọn irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ẹ máa pè wọ́n ní tùbínùbínì à ń tẹ́ ṣe yìí ò dáa o ah, ah, ẹ ṣe máa ṣe irú nǹkan báyìí kó dáa mọ́mí ẹ̀ ẹ́ kí ni mo ṣe kíní kan kíní kan igbá ṣe kíní kan ṣàwo kíní kan kíní kan ṣe kíní kan kíní kan gbogbo ẹ̀ ẹjọ́ máa ṣe kíní ẹjọ́ máa sọ ní tùbínùbí àmọ́ àná ṣẹ̀yàn èèyàn wá lọ bá àná pẹ̀lú gboyà máa lọ máa bú àná bí tó wà àwọn èèyàn gan sọ pé ní tó o ṣe ò dáa ní tó o ṣe ò dáa ó lè fa wàhálà ńlá sínú ayé ẹ̀dá pàápàá ayé obìnrin yẹn kódà gan àwọn àná míì tó bá rí pé wàhálà ẹ̀ pọ̀ wọ́n lè gbárùkù tira wọn láti lé obìnrin náà kúlé ọkọ wọ́n lè gbárùkù tira wọn láti lé obìnrin náà kúrò ní inú ilé ọkọ torí pé kí ni ìwà ìgan fúnra rẹ̀ kò dáa so wọ́n ti wọ́n ti set up pẹ̀lú gbogbo ọ̀nà wọ́n ti set up so kò sí bí àná ṣe máa burú tó ẹ má jẹ́ káwa náà ṣe kí ni ká máa burú padà sí àná ẹ má jẹ́ ká máa lọ sílé àná lọ jà a máa máa wo fíìmù àwọn sinimá àgbéléwò lọ́tún àwọn sinimá àgbéléwò lòsì ẹ máa rí pé àwọn obìnrin tó máa lọ ń jà nílé àná jà nílé àná yẹn last last àná náà máa ṣe wọ́n tí tó máa fi kò lé ọkọ torí pé kí ni wọ́n á ní arábìnrin yóò ṣe kí ni ó ní àwọn lára ó ń dà wọ́n láàmú tábọ́ wá ní ọkọ tó jẹ́ wípé àpò ṣàṣàmúra ẹ̀ <laughs> ó ń fúnyàn lọ́tún ó ń fúnyàn lọ́sì fúnnifúnni ni tí àwọn ìlọ̀ àwọn àna máa ń pọ̀ lẹ́yìn gbogbo gbà ẹ má ṣe bínú sí wọn ẹ má ṣe fà wàhálà ẹ̀yin lẹ máa pe ọkọ yín nítúbínú bíi pé ah, rọra máa ṣe kínní yìí rọra máa ṣe kínní yìí ẹ wò ó normally tó bá jẹ́ pé normal normal ni tí ọkọ bá ti ń ṣe fúnyàn tó ń ṣe fún yàn lọ́tún tó ń ṣe fún yàn lọ́sí tí ò jẹ́ kí yàn láàkẹ́ ní tìǹbù bá máa fún yàn àwọn fámìlì ní gbogbo tó ní as long as ó ti ń tẹ̀wọ́ náà lọ́rùn nílé kò sí wàhálà pé ẹ fẹ́ lọ́ọ́ máa jà àbí nǹkan kan nǹkan tó lè fàjà ni wípé kò tọ́jú ilé kò tọ́jú ọmọ kò tọ́jú ìyàwó ó wá gbé gbogbo tó ní síwájú àwọn ìlọ pé àwọn ìlọ mi ni o à mo ní àwọn yín lọ àwọn fámìlì ni o àwọn fámìlì lọ́tún àwọn fámìlì lọ́sì mi ò ráyè ìyàwó mi o ni kíníkan gba ẹ̀ lè bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ tí nǹkan bàbá rẹ̀ ti ṣẹlẹ̀ ẹ máa pe ìyá ọkọ ni tàbí kẹ́ pé bàbá ọkọ àbí kẹ́ pé àwọn tó súnmọ́ wọn àwọn fámìlì fámìlì àwọn àǹtí ẹ mọ̀ àwọn àǹtí àǹtí kíníkan kíníkan ẹ máa pe wọn pé à tẹ́rí gbogbo bí wọ́n ṣe ń fún yín lówó ìwọ̀n fún wa náà lówó lé wọ́n ṣe kí ni bọ̀dá mi ò ń ṣe kí ni ọmọ mi ò ń ṣe kí ni wọ́n fún wa lówó lé o ẹ bá wa bá wọn sọ̀rọ̀ àwọn náà lọ́ máa ṣe tí gbogbo ẹ̀ máa fi ṣe kí ni tó fi máa gún régé tí ò ní fa wàhálà rárá àti rárá ìbáṣepọ̀ àna ìbáṣepọ̀ àwọn in-laws wa ó ṣe pàtàkì ó ṣe kókó nínú ìgbéyàwó alright ẹ wá nílò ìbéèrè kan tẹ fẹ́ béèrè lọ́wọ́ mi abẹ nílò tọ́pìkì kan tẹ fẹ́ kí n discuss ẹ kàn sí wa lórí àtọ́rísí tv lórí facebook àtọ́rísí tv lórí twitter àtọ́rísí tv lórí instagram ẹ kàn sí ọ̀dọ̀ mi náà yusuf olúbùsọ̀lá lórí ig mi yẹn instagram page mi ẹ tẹ gbogbo àtẹ̀ránṣẹ́ síbẹ̀ pátá ní ìpátá a máa máa ṣe kí ni a máa máa jọ sọ̀rọ̀ mbẹ́ gbogbo tẹ fẹ́ òun náà ni a máa ṣe yusuf olúbùsọ̀lá lórúkọ ti tèmi aka funky girl funky ọmọ ẹlẹ́tọ̀ gbàásí káwá fi re ìdùnnú àti àlàáfíà ká fi pàdé nígbà mìíràn bye.